fi arí pé ọ̀dà kí ló wá ń fẹ́ so that ìrìn àjò tí wọ́n ń fẹ́ yẹn ó ní a fi wá fi rin ìrìn àjò wa lónìí ní tí wọ́n ti máa sọ fọ́lọ̀ ń kó ṣe náà ni ọ̀rọ̀ àṣì báyìí inshallah ọ̀rọ̀ ìlú ti di bíi pé károjọ́ fọ́lọ́hún pé kàtà fẹ́ báyìí ni tàfẹ́ kó ṣe yóò sì ṣe fún wa àwọn òsínú ẹni tí ń bàlújẹ́ bóò ni a sì tòlú ni a fẹ́ so ọ̀rọ̀ mẹ́ta kan wá jẹ́ kókó tí ilé agbára Oòduà ilé agbára Oòduà. ẹnìkan tẹ̀ jẹ́ ògúnná gbòǹgbò gbòǹgbò eh, nínú ilé agbára yìí.